ayé you? you are the Tarauco. Oh. èmi ọba adániwáyé ògo ni fún ọ ìjìnlẹ̀ ìfẹ́ ọba alágbára lórí ohun gbogbo ògo ni fún ọ. ọ̀dàlá anímọ̀lọ́rọ̀ wa tọ́gbọ́ àbí òtọ́pẹ́ lórí olódùmarè ni ọba adániwáyé. ọ̀tọ̀pẹ́ ọ̀tọ̀pẹ́. òun ọba àríwá àlá ọba mi apakan yẹ kan ìjìnlẹ̀ ìfẹ́. ọlọ́run ló tóbi ju gbogbo ẹ̀dá pátá. ọlọ́run ògo ni fún ọ. alihamudulilayi. ọba mi àpáta ńlá ayé ọlọ́mọ olóògbé ni fún ọ. alihamudulilayi. ọba aríran àlá ọba ajímọ̀jẹ̀bi sí ọba apàṣẹ ìrọ̀rùn ọlọ́sẹ̀ ẹ̀dáyé. ọlọ́run ni. ọ̀dàgbà tí ń bára ìlara mọ́tòmọ́tò tí marí ọmọ tuntun ògbó ni fún ọ. ọlọ́run tóbi. kábíyèsí ẹlẹ́rù máa ronú ọwọ́ agbọ́rọ̀ tí ń yẹ lẹ́ẹ̀ lọ́fìn. ọ̀ni ọ̀ni. èlò ọba ajídàrà ọba àrà. Ah, ọba ní asùn ká má jìnnà kí la bẹ́ẹ̀ ṣe fẹ́lẹ́rù márì. ẹ̀dínlẹ̀ sálọ àrẹ́sì. òfin bá a bẹ́ẹ̀ ṣe fọ́lọ́ bí bàbá ti dà kálẹ̀ nǹkan lọ gbòòrò ayé tó o bá gbọ́ lọ́tún lọ́sì àwọn ọmọ kírìmù ni o jábí kan jábí kan nínú mọ́tò kírìmù ni o lórí sẹ́ẹ̀lì kírìmù ni o òórùn ilé ní jábí kan àjàlá. olùpara kíkẹ́ onírú kírìmù wo mo fi ń para. bí oníṣèyẹ pé sí ní tẹ̀lé ọ̀sán èsì kọ́. èsì ọ̀tẹ̀lẹ́ ọ. èsì kọ́ aláwọ̀ èèyàn. àwọn èèyàn. àwọn sọ̀rọ̀ pé. sọ èrò àbẹ́yàn. èèyàn irú àwọn wo òye tí tẹ̀lé mi nìwọ fẹ́ mọ̀ àwọn tí tẹ̀lé mi tí mo fi ṣe kọ́ńtà kọ́ńtà pọ̀pọ̀ ló ṣe é ṣe kọ́ńtà ní ọ̀rẹ́ tí kò sì gbọ́dọ̀ fi yé o. ọ̀rẹ́ rẹ̀ láti da ẹrẹ sí mùsùlùmí. ẹgbẹ́ ọ̀rẹ́ láti da ẹrẹ sí mùsùlùmí. kí aláàdé ẹ̀rọ̀ tí a ẹ̀rọ̀ tí ń já kì í ṣe ẹ̀rọ rajà wá ní. àti wọ́n sọ pé mi ń rìn lọ́dún ọ̀dà mi wọ́n mọ̀ ń kí ọlọ́run bá mi lọ́wọ́. abálájọ tẹ́ ẹ fi mú ẹni tó fi kinní bò mú bí wọ́n ajá lọ. ṣé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ má kele tèmi nu o. láì ṣe fún àwọn abíkan òkè o ó bọ̀ mẹ́ tí ó jà lọ. àjàlá mo gbọ́. mo jẹ́ bọ́sọ́lẹ̀ ètò. ètò India ń lọ gòjì lọ kí ló rẹ. owó tó mú wa lónìí lágbà. ìyàgbẹ́. ìyàgbẹ́ òkúkú odò ni. ọlọ́run ní jẹ́mi ọ lọ ṣe gámbẹ́ o. ọlọ́run ní jẹ́mi ọ ṣe gá o. kó o kó o ti ṣe gámbẹ́. ní abẹ́ bíjì. èmi ò sọ̀rọ̀ pé lójú odò. kí wọ́n ṣe ń bẹ̀. so kó o kó o ti ṣe gá. ajala abẹ́ bíríìjì kúdẹ̀tì. ajala ẹ kí la bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ìta já káwọn ara mi àti kí ọlọ́run torí pé ọlọ́run bá la kọjá ó la ṣẹ̀dá àti kí mọ́tò jẹ́mi ètò òkí mọ́tò orí kò tí mo ìgbé ibi tó o bá ibi tó o bá tèmi àti ẹ bá ti wà báyìí ọlọ́run. ọlọ́run bá wà nbẹ̀ ni. tó bó jẹ́ pé mi mo kí ọlọ́run déédéé ni bó jẹ́ pé wọn ló kí déédéé ó ti mọ̀ bá abéjèèjì là ń kí o. Àjàlá. dàkọ̀ àrẹ. tọ́ lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ lórúkọ gbogbo àwọn tó wà nínú. barista kun tó bá ti fi barista kun gbọ́ olùdásílẹ̀ ilé-iṣẹ́ Primrose and TV alága wa alága pátápátá aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ inú ẹ lórúkọ olùdásílẹ̀ ilé-iṣẹ́ yìí barista búkì ajíbọ́lá ògùtọ́lá ọlọ́run ní jẹ́ kí bàbá ó ṣubú ọlá tí ń rẹwájú ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ yìí ẹ lórúkọ olóòtú ètò mẹ́rin ló ń polé tí ó tò mí ẹ̀yìn ọlá àfọlábí. ẹ ò mọ mo ti sọ fún ọ kí ló dé tó o. ẹnjìníà ẹ̀yìn ọlá àfọlábí ló ń polówó bọ́tì mi ní oyè wa. àyà àyà àyà àyà yòlúwa. bẹ́ẹ̀ pé mi ó ní èmi máa wá pè mí àgbàlagbà ní pàtókè ní pàtókè ẹ ayélujára ó àkàdé òní mú ọlọ́ kò ní rí gbèsè lójú òsè bí ọmọ orúkọ tèmi ní ẹlẹ́tọ̀ kánádé náà pé mu orúkọ tèmi ní ọlámìdí àlàó bàbá bowó labí lójúde olúyọ̀dú. ọjọ́ kẹjọ ọjọ́ kẹjọ <laughs> mo ń gbọ́ ètò wa <laughs> ẹjọ́ jẹ́ pé báyìí sọ̀rọ̀ fẹ́ ọkọ̀ wọn tó wà lọ́wọ́ fẹ́ ọjà mọ́tò ẹ̀yẹ́ láti gbogbo ọjọ́ kẹjọ ọjọ́ kẹjọ làwọn wá sórí ètò ètò wa ètò yín ah, ọlọ́run ṣàánú mi ọlọ́sàn-án tẹ̀lé náà ọlọ́run mangẹ́lì ti lọ yín rà ọlọ́run mangẹ́lì ti lọ. kó tiẹ̀ fẹ́ bá bàbá sọ̀rọ̀. ẹ bàbá èrò ń bẹ. bàbá bàbá bàbá alága. bàbá alága. alága wa. bàbá alága barista. barista ṣé Síkírù irọ́ wọn bó bá fẹ́ básíkìrì sọ̀rọ̀ básíkìrì sọ̀rọ̀. ó sọ ma pé wọn àti Síkírù wọn kò tó tó bá yìí lọ èmi sọ pé mi ti Síkírù lọ kò yẹ kí wọn bá pẹ́ kó tó ń lọ bẹ̀ bẹ́ẹ̀ psalm thirty five psalm thirty five ní kàfẹ́ ni tó bá gbógun tì mí. èmi èmi wá gbógun tì ọ́. yóò ti ẹ̀gbọ́n tí mo fọ́ bàbá rẹ̀. bàbá rẹ̀ bá kọ́ wọn lọ́dọ̀. mo fẹ́ sọ fún barista pé tí wọ́n bá lè fọ mi yàrá kan bí mo sọ bí. ọbẹ̀ kúrò ìyá sámẹ̀ yìí. bí mo ṣe ń bẹ̀ hmm. nígbà mo dé bíbá àfi bí ìgbà tí mo wà nínú koro. kòrìsà tutù ní. oníkẹ́wẹ́ yàtọ̀ oníkẹ́wẹ́ yàtọ̀. nígbà tó ń lọ́wọ́ rí ó tutù ní. abẹ́rẹ́ yóò ti. lọ́wọ́ pé ah wípé ọ̀rẹ́ mi náà mọ̀ tí onáàmọ̀ ti ń jẹ nǹkan tó dára ẹjọ́ rẹ̀. abáyájọ tí ara ya olúwa ti ṣe ń ṣe jọlọ. àwọn òbí bá rẹ̀ ṣe ń dẹnu kọ́lá ẹ̀dí kí máa mú ìlú ọmọ ẹ̀rọ kí wọ́n mú ìwọ̀ kí n sì bá ayé olúwa. ẹyẹ ara lè rọ tèmi oní àjàlá olútayọ babatunde. aṣọ tí ẹ ló fún un. tí gbogbo àwọn yẹn mọ̀ sí wíìtì náà nta àgbéwá lọ́sẹ̀ yìí ó mọ̀ tún ga òun mo sọ fún yín pé ẹ̀yin lè ràn wá iṣẹ́ tẹ̀ ẹ̀ ràn wá àti dé. àbáwọ̀ abẹ́rẹ́ wí abẹ́rẹ́ yìí wọ́n ní àbùkù ẹrù ẹ̀ wọ̀ olókèlè ewu ẹ̀ sálẹ̀. ìgbà ká tó nǹkan àná mo fẹ́ káwọn èèyàn ara ní òfòsè rájò díẹ̀. àpilẹ̀ gbórí sí i ẹ yóò sùúrù jẹ́nu yìí múra tí wọ́n gbọ́ lẹ́ka tó lọ gbórí. múra tí wọ́n gbọ́ lẹ́ka gbé wá lónìí torí àkókò wa àwàjọ èmi gbé òjò níbi tí mo wà pé wọ́n bá ara mi tu. nǹka pé wá lónìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa à ń dá ojúṣe dá ìjọba. Hmm, ó sì rí sọ̀rọ̀ àjàlá. à ń dá ojúṣe. à ń dá dá ìjọba. ìjọba ta rò pò nìkan ni yóò ṣojúṣe. àyùbá lómi bá ti ẹ̀bí mi lọ́sọ̀ pé jọba ni káwá bò ṣe kó mọ. jáwọ́ ìdọ́ka tó di pa àlọ òkè lọ bọ orin àníṣe ẹlòmíì bá jẹ ọkà nínú ilé rẹ tó fi wọn tán lọ níjọba ní owó torí nù. àwọn olùkọ́ mi sọ pé kí ìjọba gan kọ́ owó ìfọwọ́ òun ni. kọ́ owó ìfọwọ́ òun. ọwọ́ mi ní ọba ọba ọba ọba mi ní. ale ọmọ mi dàgbé yẹn ti rà mí. ẹ kí ló ń. gbígbé wọn sì kún wájú tẹ ẹlòmíì báyìí kò sì ní í sẹ wọn ló sì dùn bẹ́ẹ̀ yóò níjọba ò dáa lọ́nà kò sojú sí. ìwọ ọ̀gá ọ̀gá rẹ̀ ẹ̀sọ́ ọ̀gá sojú sí. ẹ̀sọ́ ọ̀gá sojú sí ní ilé rẹ̀. jẹ́túndé ìdọ̀pọ̀ ẹ̀rọ ṣe ń bá àwọn oníyàwó ìyàlẹ́nu gbogbo ọ̀tá bá kọjá ládùúgbò mi. ẹ̀gbọ́n tá àti mọ́ gbáwájú ilé. tó bá kọjá ládùúgbò mi àdúgbò mi irú ntí ayọ̀mí débi bomi méjìlá ló ń wọ̀ ọ̀rọ̀ kúkú wọ́n yóò wá tó wá sọ yí pé ìjọba ò dá kọ́tà wa lóko ah, ah, ah. ṣé gómìnà ẹgbẹ́ ló ń gómìnà gbàdúgbò rẹ kọjá. kò yé mi o. tó bá rí àdúgbò mi tó bá rí omi ti omi omi gọ́tà ó dúdú ju. àjàrà hmm? àjàrà hmm? wọ́n á wo gbogbo àwọn tí wọ́n á bù jọba yìí. ìjọ tí mo jẹ ẹ ẹgbẹ́ ìjọba ni ìjọba ìjọba ìjọba ìṣèkiri tí ó kọ̀ dà. àní gbogbo tí wọ́n bù jọba yìí ẹ máa bá wọn bí ẹ lérè pé kí ni ojúṣe tẹ̀yìn gan-an tẹ̀ ń ṣe fún ìjọba tí ìjọba wa lówó orí dé o ọyẹ wá san owó orí wọn ó yẹ owó orí kí ni sí apá mi tí mo bẹ́ẹ̀ fi sanwó orí. ṣé mo mo níṣẹ́ lọ́ni. ṣé mo níṣẹ́ lọ́ni. ṣé ìjọba dá mi lókòwò ní ìjọba dá mi lókòwò ní. nígbà tó sọ pé kí gbogbo wọn àyẹ̀wò mi tiẹ̀ sọ pé títì títí àdúgbò wọn sọ̀rọ̀ pé àwọn lánàá ẹ̀ kọ́ mi ní tọ̀ pé àmì wọn sọ pé. àní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́. àlọ́ pa àlọ́ pa. kí ló dé àdúgbò rẹ. dúkìá ìjọba ní ìjọba ní. olùdarí ẹgbẹ́ náà wò ó tiẹ̀ tó tálága àdúgbò àbí kánsẹ́lẹ̀ àdúgbò tí bí àná bá ti nà tí ká ní irú mi báyìí mo wá fẹ́ bọ́lá ọmọ mi bímọ mo wá fẹ́ lọ sọ lójoojọ́ mọ́ nígbà ìgbàlẹ̀ alága lọ. o wá ń lọ ló ń lẹ sọ pé ó bá gbalẹ̀ alága lọ ẹbí ìwọ náà láàrin ẹgbẹ́ mi ló sọ pé àṣetò yìí ẹbí ìwọ mo rí báyìí mo yé e gbà lọ́ọ̀bà lọ dọ́kùnrin lọ́ọ́ sẹ́nitọ̀ àwọn ilé alága gírí kan dákun kí lójúṣe tìwọ gẹ́gẹ́ sílùú kí lójúṣe rẹ wọ́n fọ́ láàrin wa yìí kí lójúṣe rẹ alẹ́ nìkan tó tí ẹ ní ẹjẹ́ kí n sọ̀rọ̀ kan àdúgbò tèmi ń gbé. ẹ kí ló sọ àdúgbò yìí. níjẹ tó ń jẹ ta yìí. níjẹ tí mo tiẹ̀ lówó rí pé títí ìbí ọ̀dà. tí mo bí mo ń lọ gan-an níjẹ tó ń jẹ ta yìí àbí jò níjọ́ sátidé ó bẹ̀ ti dìjẹ́ ni. ìjọ tó bá pè mí pé bàjẹ́. ìjẹrin níjọ́ sátidé ó sì kó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ni o ti sọ́fẹ̀ ti sọ́fẹ̀ ti pọnpẹ́ mo fún ọkọ̀ bọ́tọ̀ láti rí ti pọnpẹ́ ti pọnpẹ́ ti sọ́fẹ̀ ti sọ́fẹ̀ yóò dáa fún ọ ó sì lọ já òkúta gíráfù sí fíìlì wọ́n sì ń dà sí ó sì ń dà. mo máa ló ti gba wọ́n ló ti gba contract lọ́wọ́ àwọn aláǹdọ́gbà. ìtàwọn ará mi wí náà ìtàwọn ará àdúgbò náà bó o la ṣe fẹ́ bá nǹkan jẹ́ táwa àfọ̀páǹtò ṣé rí ẹni yóò gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnì kankan kò pa sílẹ̀ márùn. àjàlájẹ́ ń gbọ́. àmàmì sílẹ̀ ògèdì rẹ̀. ọ̀dà kankan. kò pa sílẹ̀ márùn. ó ń ṣe tiẹ̀ lọ́nà mi. gẹ́gẹ́ bí oníròyìn tí mo jẹ́ mo dúró tì í hmm. ẹ dákun ṣé ọ̀nàrẹ́bù kan ló gbé kínní fún yín ni ó ní wàhálà ìtàlá ẹ̀ ní kí n sọ ọ̀nàrẹ́bù kan. bẹ́ẹ̀ kọ́ bẹ̀ jẹ́wọ́ fún ọ ni. àníkú ẹ tí mo wà dáadáa ni. ẹ́ etí gbogbo ìlú mọ̀ ní tí n bá dárúkọ rẹ̀. ó sì lọ bọ́wọ́ ara ìjà ńlá fù. ó wá fún àwọn ọmọọṣẹ́ rẹ̀. ó sì ń fíìlì rẹ̀. ó sì ń fíìlì rẹ̀. mo bá débẹ̀ ní ìsòrí kódà gan. ní ní ojú ọ̀nà tí wọ́n sọ àwọn sí ilé rẹ̀. sọ̀rọ̀ pé tó ní ló fẹ́ já kòtò ló já kòtò ló já àmọ́ ní èsì. ẹ bá wa ẹ ọkọ rẹ tí mo bẹ̀rẹ̀ lẹ́wà ní sọ̀rọ̀. èsì tó bá so táyà mi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ètí lọ́kọ̀. sẹ́mi tó wá káyà. tí bá ìfà ti sọ káyà. káyà ló wá. ṣé tí báyìí náà ti dá lọ́kàn ni. ewọ nìkan wọ́n dá lọ́kàn ni olè ọlọ́kàn gbà. tí báyìí náà ti dá lọ́kàn. àwọn méjèèjì ni wọ́n rọ̀kọ̀ fún. ọ̀bọ̀kún ọlọ́yẹ. irú èwo ló fẹ́. irú èwo wọ́n fọ́nrọ́ owó ń kàrú sómi ò pè ní. wọ́n kò ní àbí mo ti àbò owó ti àbí sálárì. mo mọ̀ ló ó kà ó. ó jẹ́ jẹ́ kí sọ kankan ṣe mo fẹ́ gbọ́. sọ ma ìpè níjọ omi ẹ̀rọ yàrá yòlè ni mọ́ṣẹ́ ládùúgbò tí wọ́n bá ti tí mọ́tò bá ti kọjá lórí omi ẹ̀rọ tó gba títì lọ́sọ̀ mọ̀ pé kíní tí ń gbómi ẹ̀rọ tí wọ́n pè páìpù pàdé ọjà. Hmm. òótọ́ òótọ́ orí sọ ọjà báyìí tí wọ́n bá ti wá gbómi ẹ̀rọ dé wọ́n mọ ọgbọ́n ìyá alágbájá omi ti dé lójú títì wọ́n wà tí wọ́n mú ẹ̀ ń jágùn wọ́n wà fà lọ́rùn wọ́n bẹ́ẹ̀ ràn lọ wọ́n bẹ́ẹ̀ ràn lọ dáadáa ni. wọ́n wà wá àjàrà àjàrà tí a ìlàjì ẹ̀. àṣẹ àṣàwọ̀ àṣọwọ́ wà wá kéde. ẹ̀rọ owó ti ti lọ́kọ́ lókè náà. àjọba àyẹ̀wò àjọ ni ó ké. láti tún gbé àti wọn máa fa ẹ̀rọ kọ́ọ̀lù báyìí lọ́tún lọ́ọ̀lù báyìí wọ́n máa gbọ́ omi ti dé wọn àwọn àtòkè lọ àṣà àṣà wà láti sàkà á. mo rẹ ti bá ti máa mi. ìgbà tó máa gbọ́ máa gbọ́ kó tó ti kó sọ̀rọ̀ mo máa wò pé ìgbà tójú èmi náà wà ń là mo wá rí i pé àṣà lójúṣe tá a lè ṣe sí hmm. irú ẹ̀rọ ojúṣe wa ni wípé káwa kí ní táyà túùbù mọ́tò láti lo. láti lọ sọ fún ẹ pé omi ẹ̀rọ àdúgbò wa ti bàjẹ́ o ó sì ń jó dànù o àwọn táàbì wà sọ́gbà láwọn àwọn ọ̀rùn ó ti gbàgbé kéke ẹ̀rọ ti bẹ ládùúgbò wa. ó ti ó ti ó ti ẹ̀dọ̀ kí wọ́n sọ bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ nù. ó lọ sọ sọ fún ọmọ wa. ẹ̀rọ ti bẹ ládùúgbò wa. wọ́n á sọ ní sẹ́lẹ̀ nù. ẹ̀rọ ti bẹ ládùúgbò wa. ajala nígbà wọn bá mú mi ọ̀rọ̀ dé dáadáa mo gbọ́ kó tó sọ̀rọ̀ rẹ̀ nígbà wọn bá mú mi ọ̀rọ̀ dé dáadáa àwa sílẹ̀ àwa ìjókòó sábẹ́ rẹ̀ báyìí àwa sílẹ̀ làwọn náà bá tètè ní pàṣẹ́ǹtì àwa sílẹ̀ àfikún wa là ń sọ ọ́ dáa nù. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ọlọ́wọ́ dàpọ̀ kí lójúṣe àwọn aráàlú gan kí kí lè lè fẹ́ ìjọba. mo rò pé bàtò lòun ń lọ ọ̀run. agbára ká gbóni ókè ká wá máa lọlé. ẹ tẹ ẹ pé kí ni mo rí sọ fún ọ. mo mọ ó rí ó sọ mọ mo rò ó rẹ. àwọn ọba kiri kálẹ̀ là wa. mo mọ ẹ ẹ rárá bí n gbọ́dọ̀ dà pọ. ẹ ẹ rárá yàrá. ẹ ẹ rárá rí ẹ yàrá. ẹ ẹ rárá rí ẹ yàrá. kí ló bá ń lọ báyìí kí ya ilé ọ̀rẹ́ mi o gbà tí ìyá rẹ̀ níbi tí mo ti ń lọ kí n wá gba inú ahoro kí n wá gbé dé ilé ọ̀rẹ́ mi tí mò ń lọ n bá sì rí ojú tí ń gbè sí òkè báyìí n bá sì fi wáyà náà kọ́. ẹ̀rọ sọ ti tẹ̀ sọ́ọ̀tì kí àwọn ọmọ sọ ti tẹ̀. nígbà tí ó rí jọ kẹta ó ní sọ màá sọ màá jẹ. ele vai òjò níwájú táwọn ìṣẹ́jú síwájú ìjọba ògbẹ kọ́tà síwájú ta rẹ̀ kọ́tà yóò sì kún ìyẹ̀pẹ̀ ó ti rọjú. yóò fi ní kí ìjọba wà ní ìjọba yóò sì tún máa wò ó nígbà ah, wà ní ọkọ̀ ìjọba ni ó ṣe ah, ìjọba ni ó bọ̀ ọgbẹ́ kọ́tà ọ̀dọ̀ ni. ìjọba ni. ìyára lé àmì pẹ́ràn lọ torí pé ètò ti wọnú ètò ọlọ́wọ́ bọ́tìnì ní ayọ̀lúwa bẹ́ẹ̀ ni ìṣẹ́jú para ní ìṣẹ́wọ́. ó lè fi lọ́wọ́ bẹ́ẹ̀ kẹ́rẹ́ tó mi lọ́rùn. ó ti lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ó lè lọ́wọ́ kẹ́rẹ́ tó mi lọ́rùn. ọlọ́wọ́ bẹ́ẹ̀ lọ́sà ẹni tí mo jí sọ̀tún tí mo jí sọ́sì ìkúkù lòdì ní àwọn ará bí òkè ọ̀rọ̀ láì ṣe ta ẹsẹ wúri. gèrè owó àti. ayọ̀lúwa tó o jà sẹ́rí nígbà tí yín o. ayọ̀ ah, kẹ́rẹ́ ayọ̀lúwa àti eh, kílọ̀ ọ̀rẹ́ jà ní. ṣé ah, àbúrò mi. ẹ eh, eh, tàbí àbúrò rẹ. tó wà ní London tí ìbá ṣe pé kó wálé kakó wálé ni wọ́n yìí wálé ni wọ́n wálé wọ́n yìí náà ìwé náà ìwé náà bọ̀. owó owó àtàyè wọ́n mi tẹ̀lé bí wọ́n tẹ̀lé yọ mọ pé báwọn ṣètò wọ́n ti kàkiri sí. ọmọ yìí pé mo ti ń sọ̀nà ọ̀dọ̀ ayélujára mọ wàá já àbúrò mi ọ́fíìsì ẹ̀yọ́ lẹ́yìn. ayélujára kéèmí àwọn ọmọ àwọn ọmọ táyé bàjẹ́ ayélujára ọ̀ ẹ́ ó ń bọ̀ wá lẹ́bìtì. ẹ yára lé nǹkan sọ fún wa kì í ṣe pé bóyá ní ẹnìkan kan lọ́kàn tàbí pé bóyá àfi ń bẹ ẹnìkan wí ọ̀rọ̀ káwa náà sọ yìí hmm. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni àwa náà ní kọ̀pá. mo sì tabára lé ló tabára lọ. kódà gẹ́rin tí sọ́gà ló tabá jù ọ̀tá bẹ́ẹ̀ ni ọ̀tá bá dà lọ́wọ́. kò sẹ́ni tí ò tá bá sẹ́ni tí ò tá bá. ojúṣe ti ẹni kó o máa ṣe ẹ àṣọ tọrọ fúnra wa tá a bá bára wa sọ tọrọ kó dáa ìwọ náà wò ó àní ìtumọ̀ tí ẹ bá ṣe wípé àsìkò ò tó àwọn ọkọ̀ tó ti wọlé ètò ládùúgbò tá à ń gbé kámọ́tù sọ tìjọba àwọn ọkọ̀ wọn gbé lókè àwọn ọkọ̀ sì tún wọlé káfà. wọ́n ti wá lọ sọ pé báwọn ti ń ṣe kọ́ra yé ọ kò lè lọ ṣàṣojú yóò tún wà mọ̀sán pé àwọn tí ń ṣe ẹjẹ́ àjẹwọ́ bíi gbogbo nǹkan báyìí àgbẹjọ ló ń kọ́. wọn ò ní sọ̀rọ̀ àjẹbàjẹ àjẹbàjẹ lásìkò ìbò tó ẹlòmíín wà lójú. ẹ ní káyọ̀ lè lọ dìbò ẹ wá lọ ẹjọ́ wàá jáde lọ dìbò oní ọ̀kan máa bújọba. omi omi ò tún dùn. ọ̀rọ̀ rẹ àwọn àgbẹjọba mi kò sẹ́yà lọ́wọ́ nǹkan tí mo ní gan. ìsọ̀kọ. ẹ kí ló ní tàn sọ fún mi. ó náà mọ̀ sànú mi lọ́dọ̀ ayé olúwa lónìí ayé nu wa ayé padà bí wa kẹrẹ o ti kọ́ ṣe bá jẹ àmì ẹ̀sìn yọ ọ́ ẹ̀yìn kí ló fẹ́ sọ. alẹ́ náà mi jọ tẹ́ bá fẹ́ pín ráìsì níbi olóṣèlú ni ó mọ̀ orílẹ̀ rẹ̀. ojú mi náà rẹ̀ kọ́kọ́ mi ọ̀yẹ́ mi náà rẹ̀ kọ́kọ́ mi jẹ́ bàtà. ìlànà ẹ dákun ẹ bá wa ṣàtúnṣe lọ́tún lọ́sì àwa náà ṣàtúnṣe ẹ̀rọ táàsọ ìwàásù ni àṣàtúnṣe káàkiri ọlọ́ọ̀bù ò ní fi wá sílẹ̀ ẹjọ́ torí oníṣẹ́ ọlọ́ọ̀ba má má dúró dìjọba láti bọ̀ ṣe kọ́ta ni bí títí ilé rẹ bá rọra ṣe kòtò kékeré ìwọ náà kó nǹkan di ọkọ ọkọ mi náà kó nǹkan di eh. tó bá ti kó nǹkan di kò ní fẹ́ bàbá bàbá òwe rọ pépé ń bàjẹ́ ọkàn mi àjàlá tara wà là ń bà á jẹ́ tábà ní kò kàn wá ní kò kàn wá náà lè tó wà ó lè padà kẹ́ni tó bá tó padà wà kàn wá lọ́la ah, ẹ̀yẹ́ra rẹ̀ eh? mo ń lọ ayélujára ti sọ fún mi pé wọ́n ti gbé ètò ètò kan dé mo sọ fún yín pé iléeṣẹ́ yìí ẹ̀ mọ̀ gbádùn rẹ̀ ah, nísìnyí mo sọ fún yín pé látìgbà tí mo ti wọlé tí mo ti ń tí atẹ́gùn kírìmù ti ń fẹ́ sí mi lára mi tí ó ti ń ràn mí tó tó ti ń ràn mí tó ẹlẹ́gbẹ̀ẹ́ dúró mi bẹ́ẹ̀ gàtẹ́ bá rí mi lórí kámẹ́rà báyìí ẹ pé mo dàbí dígí ni mo tẹ́ pé dígí gíláàsì glass glass glass sọ ìwé ẹ̀nà gbígbó jẹ́ pé pàwárí tí kìí ti kó zuku. ẹ bá wà ní àánú lọ́sẹ̀ yìí. ayọ̀ ni ayọ̀ ni ayọ̀. olóńkọ́ sùkú. mi mm. lọ òkè abálájọ tí mo sáré tó tó náà jẹ́ kìkì ìwé ó wá dá nǹkan bọ́. àwọn ọmọ náà tó bá lè múra pé ẹ̀yà ni mo wọ́n lè jáde. orúkọ tèmi náà kan sí ni Àjàlá Olútáyọ̀ Babátúndé tẹ bá fẹ́ pè mí tàbí tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ìbánidọ́rẹ̀ẹ́ ti WhatsApp ẹ pè mí sórí nọ́mbà yìí zero eight zero thirty three eighty one twenty nine zero six lẹ́ẹ̀kan sí zero eight zero three three eight one two nine zero six ó dìgbà kan náà àfàyàn pàdé ìjọ́mẹ́jọ lórí ètò nínú ayé mọ̀ ń lọ mọ̀ ń bọ̀ ẹ mọ̀ ń bọ̀ wá tó bá dijọ́ mẹ́jọ èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni ọlámìdí àlọ́ ọmọ wa bowó la bí àwọn kan tó máa ń pè mí ní excellent èmi náà ní olóyè púpọ̀ náà ní olóyè rẹpẹtẹ ẹni fẹ́ pè mí àbí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ pè mí sórí o oh eight two three eight zero five twenty eighty four tàbí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí whatsapp number mi o oh eight one five four four four seven one five one àyẹ̀kọ́ tún ti gbà kan náà ẹ èmi máa ń sọ pé mi fi ń ìbànújẹ́ tó bá mẹ́jọ yìí ní báyìí ní ìbànújẹ́ ó dàbọ̀ ó diwọ̀ bí ọjọ́ rọ̀.